nǹkan tó ṣẹlẹ̀ ni wípé látàyè láyé ń báyé la ti mọ̀ pé kò sí nǹkan pè ní nàìjíríà ní 1914 ti Lord Lugard tó dá Ìgbò tó dá Hausa papọ̀ àti Yorùbá òun ni Nàìjíríà ṣe bẹ̀rẹ̀ kò sí nǹkan tó ń pè Nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ nǹkan tó dẹ̀ pé àti ọwọ́ àwọn British ni wọ́n ti so papọ̀ oíṣẹ́ àti tú kò sí nǹkan tó ń pè ní Nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ 1914 ni Nàìjíríà bẹ̀rẹ̀ contract ni Nàìjíríà nǹkan tó dẹ̀ mọ́ tẹ́lẹ̀ tó yẹ pé àfẹ́ bá Nàìjíríà ṣe mọ́ ni pé a rí pé àwọn ẹ̀yà kan wọ́n ń gbádùn ju àwọn ẹ̀yà kan lọ àwọn ẹ̀yà kan ń jẹ̀yà wọ́n ń ṣe bí ẹrú ẹ̀yà Ìgbò ń ṣe bí ẹrú ẹ̀yà Yorùbá ń ṣe bí ẹrú ẹ̀yà ẹ̀yà Fúlàní ẹ̀yà Haúsá àwọn nìkan lọ́dá ṣe nǹkan láyé ọ̀tọ̀ tó dẹ̀ bí a pé kó gun àwọn ọmọ Yorùbá àti ògùn ọmọ Biafra wọn ò kó buyọ̀ so nǹkan fọ̀tà mi ní bí a bá wọn ṣe mọ́ nìyẹn because wọn ò jẹ́ fún wọn fún láti lè jẹ́ ká lè lo ọgbọ́n wa ìmọ̀ wa láti lè jẹ́ kí ìlú ìkótó àdéhùn tá a bá dá wà láyé ọ̀tọ̀ wa àwọn ọ̀dọ́ máa lè dìde láti lè refine ìlú wa tó ń pè nílẹ̀ yorùbá nation tó jẹ́ ní yorùbá nation because àwọn tó ti gba ninety nine tó gba ehm, independent ní nineteen sixty wọ́n gba torí selfish interest ni selfish interest alẹ́ níbi yàgbé kò pè wá tí ẹnìkan bá dìlé lè gbóhùn jà fún biafra wọ̀ òun ṣe gbé ọjà lórí ààrẹ àtàwọn fámìlì ẹni kò já fáwa so kò yẹn kò dẹ̀ ṣẹ́ anything fún wa láti wò pé yorùbá nation nìkan làwọn pé the only way láti lè jẹ́ kí peace wà ní ilẹ̀ yorùbá àti ilẹ̀ yíbò àti ilẹ̀ haúsá kọlùkàlùkù lọ because àjọ sọmọ ọ̀yà àdẹjọ́ ń ṣe èdè kan náà àjọ ń ṣe àṣà kan náà omi ti pín wa kẹ́nìbọ̀dì tó wá láti láti north wá sí ìfọ̀mọ̀ agun bridge kọjá bẹ́ẹ̀ náà nílẹ̀ yíbò ní ọmọkùn bridge kí ni bridge yẹn ó mí pé kò ń ṣe ilẹ̀ wọn wọ́n cross wa ní so afẹ́fẹ́fẹ́ passport visa kọ́ máa lòkó tó wọlé yorùbá ìgbà yẹn a mọ iye àwọn tó wà ń bẹ̀ a data base wa a dẹ̀ máa gbé infrastructure tó wà òkè tẹ́gbọ́n àwọn ọmọ wa gan wọ́n á mọ̀ pé àwọn ń gbẹ̀gbẹ̀ ayé tó rọrùn tó dẹ̀ da nǹkan tó fà á ní ìlànà nípa afẹ́ yorùbá nation bóyá jẹ́ nìyẹn ṣe gan.